ẹ káàbọ̀ padà bí ẹ̀yin bá ní ohun kan tàbí méjì tí ẹ fẹ́ fi tó wa létí ní tẹlifíṣàn Orísun ẹ tètè kàn sí nọ́mbà tó ń bẹ ní ìsàlẹ̀ móhùnmáwòrán yín nípa àtẹ̀jíṣẹ́ yín nìkan kí ẹ sì rí dájú wípé ẹ fi àtẹ̀jíṣẹ́ yín yìí bó sì jẹ́ àwòrán tàbí fọ́nrán àwòrán kan tí a mọ̀ sí fídíò òun lẹ́ni tí ẹ fẹ́ fi ṣe àfihàn rẹ̀ fún tẹlifíṣàn Orísun WhatsApp nọ́mbà nìyí bákan náà ẹ tẹ̀ ẹ́ sí a ó sì dá yín lóhùn lọ́gán ẹ tún láǹfààní láti tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa at Orísun TV lórí Twitter Facebook àti Instagram ẹ tún lè ṣe àwòtúnwò àwọn ètò wa ọlọ́kanòjọ̀kan lórí YouTube wa ẹ ṣe púpọ̀ bí ẹ ti ń tẹ̀lé wa ìròyìn sì ń tẹ̀ síwájú. ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣe àkọsílẹ̀ mẹ́rìnlénírinwó ìyẹn four hundred and four láàrin wákàtí mẹ́rìnlélógún lórí àrùn aṣekúpani ní COVID-19 eléyìí ti wá jẹ́ kí àpapọ̀ àkọsílẹ̀ tí ìpínlẹ̀ Èkó náà ní jẹ́ ẹgbẹ̀rún mẹ́tàdínlógún ó lé ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé mẹ́rin ìyẹn seventeen thousand seven hundred and sixty-four àjọ tó ń rí sí lílé àrùn wọlẹ̀ ìyẹn Nigeria Center for Disease Control NCDC ló sọ eléyìí di mímọ̀ nínú ìjábọ̀ wọn lórí ibi tọ́rọ̀ dé dúró lórí àrùn atokowá balẹ̀ jẹ́ ni COVID-19 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó ní ìpínlẹ̀ Èkó ní àkọsílẹ̀ tuntun mẹ́rìnlé ní irinwó four hundred and four nínú àkọsílẹ̀ tuntun mọ́kànlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta six hundred and one eléyìí tórílẹ̀-èdè nàìjíríà ní lápapọ̀ tó sì wá láti ìpínlẹ̀ mọ́kànlélógún láàrin wákàtí mẹ́rìnléníogún àjọ náà tún sọ ọ́ di mímọ̀ wípé àwọn aláìsàn mẹ́rìnlélọ́gọ́rin lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ìyẹn six hundred and eighty four tí ara wọn ti yá ló ti gba ìyọ̀ǹda kúrò ní àwọn ibi ìyàsọ́tọ̀ àwọn tó ti gba ìwòsàn àrùn covid-19 ní ìpínlẹ̀ èkó pé ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ó lé mẹ́sàn-án lé ní igba ìyẹn fifteen thousand two hundred and one wọ́n sì tún kéde wípé àkọsílẹ̀ ikú tí ìpínlẹ̀ èkó ní lórí covid-19 ti pé méjìlélúgba ìyẹn two hundred and two nínú àkọsílẹ̀ ẹgbẹ̀rún mọ́kànléláàádọ́ta ó lé márùnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún fifty one thousand nine hundred and five ẹgbẹ̀rún mẹ́tàlélógún lé mẹ́rìnlélọ́gọ́ta lé lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin seventeen thousand seven hundred and sixty-four ní ìpínlẹ̀ Èkó ní bákan náà gẹ́gẹ́ bí òǹkà àjọ elétò ìlera àgbáyé World Health Organization ilẹ̀ adúláwọ̀ ti ní àkọsílẹ̀ mílíọ̀nù kan lé lẹ́gbẹ̀rún lọ́nà mẹ́tàdínláàádọ́rin ó lé ní méjìléláàádọ́ta ìyẹn one million one hundred and sixty-seven thousand eight hundred and forty-eight thousand àti wípé àwọn ẹgbẹ̀rún méjìdínláàádọ́rùn lélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ìyẹn eight hundred and eighty-eight thousand ni ara wọn ti yá nígbà tí àkọsílẹ̀ ikú mẹ́tàdínlọ́gbọ̀n ó lé méjìlélógún lélọ́ọ̀ọ́dúnrún ìyẹn twenty-seven thousand three hundred and twenty-two death cases ló ti wà ní àpapọ̀ ní ilẹ̀ adúláwọ̀ àjọ ajàfẹ́tọ̀ ọmọnìyàn ìyẹn social economic rights and accountability project serap ti kọ̀wé sí muhammadu buhari tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí láti fagilé ìbuwọ́ eléyìí tí ó ṣe sí òfin complaints and allied matters ìyẹn eléyìí tí a mọ̀ sí atcaman 2020 ẹgbẹ́ ọ̀hún tún ké sí ààrẹ muhammadu buhari láti pàṣẹ fún ilé ìgbìmọ̀ asòfin láti fagilé orí òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó dín kan òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé méjì òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé mẹ́ta òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àti orí àádọ́ta lé lẹ́gbẹ̀rin ìyẹn section eight hundred and thirty-nine eight forty-two section eight forty-three eight forty-four àti section eight fifty tó wà ní ìpín f ìyẹn part of the heart, and àwọn ìpín mìíràn tó jẹ́ òfin ọ̀hún tí kò bá àwọn ẹlẹ́sìn lára mu bákan náà àjọ serap rọ ààrẹ láti pàṣẹ fún àwọn olùforúkọsílẹ̀ tí ó jẹ́ ọ̀gá àgbà àjọ tó ń forúkọsílẹ̀ àwọn iléeṣẹ́ àti lẹ́gbẹ́lẹ́gbẹ́ èèyàn ọ̀gá àgbà ti corporate affairs commission cac alhaji garba abubakar àti mínísítà fún òfin abubakar malami láti má ṣe sọ di òfin títí tí àtúnṣe tí àwọn ẹlẹ́sìn àti àwọn ará ìlú lápapọ̀ ń pè fún láti di ṣíṣe nínú òfin kama 2020 náà eléyìí tí ó ti wà ní ìbámu pẹ̀lú àtúnṣe òfin orílẹ̀-èdè yìí ti ọdún 1999 bí ó ṣe ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọmọnìyàn nínú lẹ́tà tí àjọ serap kọ lọ́jọ́ kejìlélógún oṣù yìí gba ọwọ́ igbákejì olùdarí àjọ náà kọ́láwọlé olúwadáre ó ní pẹ̀lú bí òfin complaints and allied matters act ọ̀hún ṣe rí ó túmọ̀ sí wípé ìjọba ní agbára ní kíkún láti jọba lórí àwọn ìjọ àti lẹ́gbẹ́lẹ́gbẹ́ wọ́n ní agbára láti tú ìgbìmọ̀ olùdarí ilé ìjọsìn àti ẹgbẹ́ ká wọ́n sì tún ní agbára láti yan àwọn olùdarí tuntun bí kò tilẹ̀ tẹ́ àwọn ènìyàn lọ́rùn àti wípé pẹ̀lú òfin kama 2020 yìí ìjọba àpapọ̀ ní agbára láti da ẹgbẹ́ tàbí ìjọ méjì papọ̀ di ẹyọ kan ṣoṣo láì tẹ́ àwọn ìmọ̀ ìjọ tàbí ẹgbẹ́ lọ́rùn àti láì kàn sí wọn pẹ̀lú àtúntò tó wà lórí ìlànà ìgbóhùnsáfẹ́fẹ́ tó ń tàwọn iṣẹ́ elétò ààbò àti wípé ó tún fún àwọn elétò ààbò lágbára láti máa fi ọwọ́ òfin mú àwọn tán bá ń fẹ́ tí wọ́n bá sì ń fi ẹ̀hónú hàn lórí ẹ̀tọ́ wọn àti àwọn ìtẹ̀tọ́ ọmọnìyàn mọ́lẹ̀ mìíràn tí ìsọdòfin kama 2020 yóò mú dání lákòótán àjọ serap ní àwọn ti kọ̀wé sí agbẹjọ́rò àwọn ìyẹn Fẹ́mi Fálànà láti gbé ìgbésẹ̀ bí òfin ìjọba bá kọ̀ láti ṣe ohun tó tọ́ tí àwọn ènìyàn ń béèrè fún wọn lórí fífagilé àwọn ibi tó fi agbára wọ ìjọba láti gàba lórí ìjọ àti àwọn ẹgbẹ́ lẹ́gbẹ́ ní orílẹ̀ Nàìjíríà ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ń yọ̀ tí inú wọn sì ń dùn bí ẹgbẹ́ All Progressives Congress ti jáwé olúborí nínú àwọn ìdìbò ìjọba ìbílẹ̀ eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ondo ẹgbẹ́ òṣèlú méje òun ni wọ́n kópa nínú ìdìbò ìjọba ìbílẹ̀ náà eléyìí tó wáyé níbi tí ẹgbẹ́ òṣèlú All progressive Congress tí wọ́n ti kéde wípé wọ́n jáwé olúborí nínú ìdìbò ìjọba ìbílẹ̀ mẹ́rìnlá nínú méjìdínlógún ní ìpínlẹ̀ Ondo nínú ìdè ìjọba ìbílẹ̀ èyí tí wọ́n ṣe ẹgbẹ́ òṣèlú méje eléyìí tó kópa nínú ìdè ìbò ìjọba ìbílẹ̀ náà nígbà tí alága e, àjọ elétò ìdìbò ìpínlẹ̀ Ondo ìyẹn Ondo State Independent Electoral Commission ọ̀jọ̀gbọ́n Yomi Dinaki ń kéde èsì ìdìbò náà ó sọ wípé kò sí ìfigagbága ní ìjọba ìbílẹ̀ márùn-ún Dinaki eléyìí tí ó kéde àdíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC ní ìjọba ìbílẹ̀ márùn náà sọ wípé ó wà ní ìbámu pẹ̀lú àti òfin ètò ìdìbò ìyẹn Electoral Act ó sọ wípé ó ti wà nínú àkọsílẹ̀ wípé ní agbègbè tí kò bá sí ìfigagbága ìbò ẹgbẹ́ òṣèlú ẹyọ kan ṣoṣo tó bá kópa ni wọ́n gbọ́dọ̀ kéde gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí àwọn ìjọba ìbílẹ̀ márààrún tó dárúkọ wọn ni àríwá ìlà oòrùn àkókó níbi tí ọ̀gbẹ́ni ọmọjọlá asimiyu ti jáde ìjọba ìbílẹ̀ ọ̀sẹ̀ ní ibi tí dennis adékúnlé ti jáde ìjọba ìbílẹ̀ ìfẹ́dọ̀rẹ́ níbi tí ọ̀gbẹ́ni alex akínyẹmí ọládìméjì ti jáde ìjọba ìbílẹ̀ òdígbó níbi tí abilékọ akínṣùròjò margaret ti jáde àti ìjọba ìbílẹ̀ ìrèlé níbi tí wọ́n ti kéde ọ̀gbẹ́ni ṣẹ́gun ajímátọ́kín gẹ́gẹ́ bí olùjáwé olúborí àwọn ìjọba ìbílẹ̀ mìíràn ibi tí ẹgbẹ́ òṣèlú APC ti jáwé olúborí tún ni ẹsẹ̀ odò gúúsù ìlà oòrùn àkókó gúúsù àkúrẹ́ ìlàjẹ ìjọba ìbílẹ̀ olùjì òkìtìpupa ìyẹn ondo west ọ̀wọ̀ àríwá àkúrẹ́ tí wọ́n sì ti jáwé olúborí lọ́lọ́kan òòjọ̀kan ẹgbẹ́ àwọn ọ̀dọ́ kan ní ìpínlẹ̀ Ondo ti ké sí àwọn elétò ààbò láti má ṣe sun àsùnpara kí wọ́n sì máa ṣọ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ti ń wò ó gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ àfúrásì tí yóò lọ́wọ́ nínú gbogbo rògbòdìyàn tó lè fẹ́ ṣẹlẹ̀ nínú ìdìbò tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ náà. ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Ondo ìyẹn Ondo State Youth Initiative OCE ti fi ẹ̀sùn kan igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo tó tún jẹ́ àdíje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Zenith Labour Party ZLP Agboola Ajayi wípé ó ti ń kó àwọn ohun ìjà òun olóró jọ ó sì ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ajìjàǹgbara kan ní ìmúrasílẹ̀ de ìbò gómìnà tí yóò wáyé ní ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún tí a wà yìí. ẹgbẹ́ àwọn ọ̀dọ́ náà wá rọ ikọ̀ elétò ààbò láti tètè gbé ìgbésẹ̀ lórí rẹ̀ kí igbákejì gómìnà má bàa dárúgúdù sílẹ̀ nínú ìdìbò náà tó ń bọ̀ lọ́nà. ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ọ̀hún sọ wípé ìjọba ìbílẹ̀ kan wà tí ẹgbẹ́ àwọn àjìjàǹgbara náà ti ń fojú sí lára láti fa rògbòdìyàn níbẹ̀ nínú ìdìbò èyí tó ń bọ̀ lọ́nà. olùdarí ẹgbẹ́ Ondo State Youth Initiative Comrade Lukman Akintoye tí ó sọ̀rọ̀ ní ìlú Àkúrẹ́ sọ wípé àwọn ìjọba ìbílẹ̀ náà ni ìjọba ìbílẹ̀ Ẹsẹ̀ Odò ìlàjẹ gúúsù àkúrẹ́ ọ̀wọ̀ ìdànrè àríwá ìlà oòrùn àkókó àti ọ̀sẹ́ akíntóyè ṣàlàyé wípé àwọn ọmọ gànfẹ́ igbákejì gómìnà náà dún agbára wọn wò lásìkò ìdìbò ìjọba ìbílẹ̀ ní ẹsẹ̀ odò lásìkò tí ẹgbẹ́ zlp fà sẹ́yìn kúrò nínú kíkópa nínú ìdìbò náà ó wá ké sí àjọ elétò ààbò ní ìpínlẹ̀ Ondo láti máa fojú léde fún àwọn ojú tó bá yàtọ̀ sí ti àlàáfíà lásìkò ìdìbò Akíntóyè ní èròǹgbà igbákejì gómìnà ọ̀hún ni láti lu àwọn ọmọ gànfẹ́ fi dá ìdìbò rú lágbègbè ibi tí àwọn alátakò rẹ̀ bá ti ń ní agbára tàbí rọ́wọ́ mú lọ́jọ́ ìdìbò àmọ́ Agboola Ajayi eléyìí tó sọ̀rọ̀ gba ẹnu akọ̀wé ìlú kóró rẹ̀ ìyẹn Babátọ́pẹ́ ọ̀kẹ́ owó rọ ẹgbẹ́ òṣèlú APC tó wà lórí oyè lọ́wọ́ láti má sápamọ́ sábẹ́ ẹgbẹ́ kankan máa fi ẹ̀sùn kan eléyìí tí kìí ṣe àwọn kan wọ́n Àjàyí sọ wípé ẹgbẹ́ APC ló gbé ìgbésẹ̀ dídá wàhálà sílẹ̀ lásìkò ìdìbò ìjọba ìbílẹ̀ èyí tí wọ́n ṣe ó ní nínú fọ́nrán àwòrán kan ni adíje ọ̀gbẹ́ni Isaac Kémékè ti ń lérí láti dá wàhálà sílẹ̀ àti wípé Kékémékè tó ṣàpèjúwe ara rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ gànfẹ́ ní àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ NURTW ni yóò kó wọlé láti dá wàhálà sílẹ̀ lọ́jọ́ ìdìbò àti wípé ẹgbẹ́ APC ló ń ṣe àwọn ohun búburú tí wọ́n sì ń kó àwọn ohun ìjà olóró wọlé. ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè Nàìjíríà ti gbọ̀nmú sí ẹ̀ka DPR lórí owó tí wọ́n ń retí tó yẹ kí ó wọlé sí àsùnwọ̀n ìjọba àpapọ̀ ṣùgbọ́n tí iye tó wọlé kéré jọjọ sí ohun tí wọ́n ń retí. ilé ìgbìmọ̀ asòfin eléyìí ló gbọmú sí àwọn olùdarí ẹ̀ka tó rí sí ọ̀rọ̀ epo bẹntiró ìyẹn Department of Petroleum Resources DPR fún fífi bílíọ̀nù mẹ́rìnlélógójì àbọ̀ ìyẹn forty four point five billion naira péré ṣọwọ́ sínú àsùnwọ̀n ìjọba àpapọ̀ tó yẹ kó wọ ìyẹn Consolidated Revenue Fund nínú tírílíọ̀nù méjì ó lé bílíọ̀nù mẹ́rin náírà ìyẹn two point four trillion naira tó yẹ kí wọ́n san wọlé fún ọdún twenty nineteen ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé eléyìí tó ń rí sí ètò ìṣúná àti ààtò orílẹ̀-èdè ìyẹn finance and national planning committee ló gbọ́n mú sí iye owó èyí tí àjọ DPR ti fi ṣọwọ́ sínú àsùnwọ̀n ìjọba látàrí wípé ó kéré jọjọ sí iye tó yẹ kí wọ́n san wọnú àsùnwọ̀n tó wọ ẹ̀ka ìjọba tí wọ́n ń pa owó wọlé sí wọ́n sì ti pàṣẹ wípé àwọn olùdarí àjọ náà gbọ́dọ̀ wá farahàn níwájú ilé ní ọjọ́ ìṣẹ́gun bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ yẹ̀ gẹ́gẹ́ bí ìkìlọ̀ tí wọ́n fún àwọn olùdarí àjọ náà yàtọ̀ sí ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n tún pàṣẹ wípé olùdarí yanyan tó jẹ́ ọ̀gá àgbà àjọ Department of Petroleum Resources saki awalu ló gbọ́dọ̀ darí àwọn òṣìṣẹ́ àjọ náà lọ sí ilé aṣòfin alága ìgbìmọ̀ tó gbọ́nmú gidigidi sí ọ̀rọ̀ owó ọ̀hún ó ní aṣòfin Solomon Adéọlá ló ti kọ́kọ́ béèrè fún àkọsílẹ̀ iye owó tí àjọ DPR pa wọlé lábẹ́nú fún ọdún 2019 àti àfojúsùn wọn eléyìí tó ń ti iye tó ṣeé ṣe kí wọ́n pa wọlé ní ọdún 2021 àmọ́ ìyàlẹ́nu ló jẹ́ fún àwọn aṣòfin nígbà tí olórí ètò ìmúṣẹ́ṣe àjọ náà ọ̀gbẹ́ni Johnson Ajéwọlé sọ wípé tírílíọ̀nù méjì ó lé bílíọ̀nù mẹ́rin ìyẹn 2.4 trillion naira ni àwọn pa wọlé nínú ọdún 2019 àmọ́ bílíọ̀nù mẹ́rìnlélógójì àbọ̀ náírà ìyẹn 44.5 billion naira ni àwọn san wọlé sínú àsùnwọ̀n ìjọba ìgbìyànjú olórí ẹ̀ka ìṣúná àjọ DPR abilékọ Linan Nfondu láti ṣàlàyé bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ ló tún mú ìbínú àwọn aṣòfin ru sókè sí i ó wá ṣàlàyé wípé nínú tírílíọ̀nù méjì ó lé bílíọ̀nù mẹ́rin náírà bílíọ̀nù méjìdínláàádọ́rùn-ún náírà eighty eight billion naira ni àwọn yọ gẹ́gẹ́ bí ìdá mẹ́rin iye tí wọ́n fi gba owó náà àti wípé àwọn sì fi bílíọ̀nù eléyìí tó kù ṣe àwọn nǹkan mìíràn tó tọ́ àti wípé àwọn sì fi bílíọ̀nù eléyìí tó jẹ́ eighty eight billion yìí ṣe àwọn nǹkan mìíràn lákòótán ilé ìgbìmọ̀ asòfin àgbà ti ké sí àwọn olùdarí àjọ DPR láti wá fojú hàn ní ilé ìgbìmọ̀ asòfin ní ọjọ́ ìṣẹ́gun tó bá a bá gbálé bá a gbàtà àtàn báyìí náà là ń darí rẹ̀ sí kò ní jù báyìí lọ fún ìròyìn wa mẹ́wàá ti sáà yìí ọpẹ́ pàtàkì lọ gbogbo ẹ̀yin tẹ́ farabalẹ̀ bá wa wo àwọn ìròyìn wa ọlọ́kan òjọ̀kan ṣùgbọ́n ká tún máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé ojú dáradára ní ẹ̀tàn ẹ̀wà sì já sí asán ṣùgbọ́n ẹni tó bá bẹ̀rù olúwa òun ni ká fìyìn fún orúkọ tèmi ni ṣògo rẹnìkejì àbíọ́nà ó dìgbà ọ̀hún.